ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe é fọ̀pálò jagunjagun ò ṣe é fọbàmú ìjẹ́ ìran alágbára báyìí àwọn ni wọ́n jẹun ìta èèyàn gàgàrà náà ní sì wakọ̀ àjàgbé èyí ni mo fi ń kí yín níbi gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wà bẹ́ẹ̀ sì ni mò ń kí yín káàbọ̀ sórí àkàkọ́gbọ́n pẹ̀lú títílayọ̀ àkàndé mo kí yín káàbọ̀ sórí àkàkọ́gbọ́n ẹ kú bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ àkòrí orí kejì òun náà ni amúkùn ẹrù ẹwọ́. bí ìwé ṣe wu Gbéminíyì kà tó ó jọ pé kò wu ẹlẹ́dàá rẹ̀ bí ó bá wu ẹlẹ́dàá rẹ̀ kò bá ti ṣẹ́gi ọlà fún Sàlámì Àyìndé tí í ṣe bàbá rẹ̀ bí Sàlámì sì ti ń gbìyànjú tó láti rí i pé òun rán Gbéminíyì kọjá ìwé mẹ́fà tó ṣẹ̀ṣẹ̀ kà tán Elédùà kò fi bẹ́ẹ̀ gbárí ajé jọ fún un níbi tí ojú mẹ́rin tí ó ń wo ọmọ tẹ́lẹ̀ bá ti kú méjì kò sí bí bùkátà kò ṣe ní yọ sílẹ̀ ní píníṣín ni Gbéminíyì wà tí ìyá rẹ̀ ti di ewúrẹ́ jewéjewé ló ti di àgùntàn jẹmọ̀jẹmọ̀ ló ti di aláǹgbá tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri níwọ̀n ìgbà tí Gbéminíyì kò ti lè tẹ̀síwájú mọ́ ó wá iṣẹ́ lọ sígboro pẹ̀lú ìwé ẹ̀rí ìwé mẹ́fà tó kà ọlọ́mọ kan ṣáà ní kìlóbí pàápàá jùlọ lákòókò tá à ń sọ yìí ìwé kò tí ì di pẹ̀ǹtẹ́yẹ mú olóko gbowó báyìí yàtọ̀ fún ọmọ àbúrò bàbá rẹ̀ kan tó wà ní ìwé kejì ní girama òun tún ní ẹni kejì tí yóò ka ìwé mẹ́fà já ní agboolé wọn nígbà náà kò sì làágùn jìnnà tó fi rí iṣẹ́ akọ̀wé nílé iṣẹ́ ìjọba ìbílẹ̀ ní Màpó bí ó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ló ti ní lọ́kàn pé òun yóò kó owó jọ láti padà sí sùkúrù ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ó rí i pé kò rọrùn láti kówó jọ fún ilé ìwé pàápàá jùlọ tó jẹ́ pé ọdún márùn-ún ó kéré tán ni yóò lò ní girama Salami bàbá rẹ̀ wẹ́ ti di arúgbó ọwọ́ bàbá kò ran àdá mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yìn rẹ̀ kò bẹ̀rẹ̀ tí òkété bá sì dàgbà ọmọ ọmọ rẹ̀ ní ìmọ̀ nínú ìwọ̀nba owó tí ó ń gbà níbi iṣẹ́ ọba náà ló ti ń tọ́jú bàbá rẹ̀ ó pinnu lọ́kàn rẹ̀ pé àwọn ọmọ tí òun bá bí yóò ka ìwé débi tó wù òun tó sì wù wọ́n àrà tí bàbá ò lè dá ó ṣàyẹ kí ó wà lọ́wọ́ ọmọ ó ti lé ní ọdún mẹ́tàlélọ́gbọ̀n sẹ́yìn tí ó ti ṣe irú ìpinnu yìí kò tí ì fẹ́ adépàtẹ ìyàwó rẹ̀ nígbà náà lẹ́yìn ọdún méjì tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ni bàbá rẹ̀ bẹ̀rẹ̀ sí yọ ọ́ lẹ́nu pé kí ó fẹ́ ìyàwó a máa tẹ̀ mọ́ létí pé gbé e níyì gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ọ sọ látọjọ́ yìí n ò máa rápẹ̀rẹ̀ kí òun mú lò ṣé o mọ̀ pé ìtìjú ńlá ni fún mi níbi tí mo dàgbà dé yìí kí n má tí rí ọmọ ọmọ ni nígbà tí ọmọ ọmọ bá ń dọ́pàá ti ń ṣàbíamọ nílé ọkọ bójú ò bá tolè ojú ń tara ilé rẹ o nígbà tí kì ṣe pé o ò dá pé àbí nǹkan mìíràn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni ìpín lójú ikùn nímú ara ilé ẹni ní ìmọ̀lámọ̀dé ọ̀bùn lára òde pè bí mo bá fi ro ibi àgbà ń rè láì fojú kàn fún inú rẹ̀ inú mi kò lè dùn sí oníbòjì mi o ọ̀rọ̀ tí bàbá rẹ̀ máa ń sọ yìí a máa wọ̀ ọ́ lọ́kàn pàápàá jùlọ tó jẹ́ pé ọgbẹ́ ọkàn ni bàbá fi ń sọ̀rọ̀ kò ṣáà sí ọmọ tí kì í fẹ́ gba eré alẹ́ kí bàbá rẹ̀ ó tó tẹrí gbàṣọ ìwé ọ̀hún tó ń dá a dúró tẹ́lẹ̀ ló ti di ẹ̀tì yìí ó pinnu láti wá wọ̀rọ̀ kò fi ṣàdá ọdún kẹta tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ni adépàtẹ kó dé ilé rẹ̀ adépàtẹ àpìnkẹ́ adépàtẹ ìjẹ̀ṣà ọmọ alọ́ba lọ́rọ̀ ọmọ rẹ̀ bí iyán ọlọ́run kò tètè dá adépàtẹ lóhùn ọdún kìíní ọdún kejì ìkẹta ìkẹrin kò gbọ́pá kó tilẹ̀ fẹ́ra kù láàárọ̀ kó ṣẹ̀ lálẹ́ rí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní kọ Gbéminíyì lóminú àti omi òde àìmọye ìgbà ni Sàlámì ti pè é tẹ̀ pé kí ó fẹ́ ìyàwó mìíràn lé Adépàtẹ a ní orí ọmọ ní ipò ọmọ wáyé Gbéminíyì ẹ̀wẹ́ ti di onígbàgbọ́ ìgbàgbọ́ kò fààyè gba kíkó obìnrin jọ ó kọ̀ jálẹ̀ pé òrìṣà tó dá ẹnu ní ìbùnbùn ó mọ ohun tí yóò fi bọ́ ọ bí bàbá rẹ̀ bá sì sọ pé kí ó wo bí ọmọ lágbájá ṣe tó àti ààyè tí ọmọ làkàṣègbè wà gbéminíyà àfọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ a ní àwọn àgbà náà ni wọ́n pa á lówe pé tètè bí òbóyìnbó mo pẹ́ ń tó bí òní báàbò ọmọ. adépàtẹ náà rí ohun tí ó ń ṣe é bí ọ̀ràn ńlá bó ti ń lo oògùn ijó ló ń lo ti ẹ̀dá a máa mu mímu a máa wẹ̀ wíwẹ̀ ọ̀kẹ́ àìmọye ìgbà ló sì ti jẹ àṣejẹ adépàtẹ náà rí ohun tí ó ń ṣe é bí ọ̀ràn ńlá bó ti ń lo oògùn ìju ló ń lo ti ẹ̀dà a máa mu mímu a máa wẹ wíwẹ̀ ọ̀kẹ́ àìmọye ìgbà ló sì ti jẹ àṣejẹ ṣé èyí tí ó ń jẹ ní ọ̀gànjọ́ òru ni káwé nìyí àbí ti kùtùkùtù ọba egbò ṣùgbọ́n bí ìgbà tí èèyàn bá ń yín àgbàdo sẹ́yìn ìgbà ni gbogbo rẹ̀ ń jẹ́ abẹ̀bẹ̀ rẹ̀ kò yéé fi bí pẹlẹbẹ lélẹ̀ kódà níbi tí wọ́n dààmú dé adáhùn ṣe fi wọ́n jẹun lọ́ṣọ́ àdàdà ọ̀kan tilẹ̀ sọ fún gbẹ̀mí níyì ọkọ rẹ̀ pé àti bímọ rẹ̀ di ayé àtúnwá ó ní adépàtẹ lọkọ ọ̀run ó sì ti bí àwọn géńdé sọ̀hún kí ó sì tó lè bímọ sáyé ó ní láti rúbọ eku méje ẹja méje odindi àgùntàn tí kò léèmọ̀ òbí ewúrẹ́ epo pupa àti aṣọ ìgàn kan ó ní bí wọn kò bá ṣe eléyìí bí adépàtẹ bá gbọ́ kó òjò ló kán ta ni Gbéminíyì láti sọ pé kò rí bẹ́ẹ̀ àtẹjúmọ́lẹ̀ ló ṣàmọ ohun tó ń wá. ó ti ṣe ìná bíi báṣáàwù báyìí fún bíi ọdún mẹ́ta kó tó fi ọ̀rọ̀ rẹ̀ mọ Ọlọ́run nìkan ìwàásù àlùfáà àwọn lọ́jọ́ ìsinmi kan ló ṣí lọ́kàn kúrò nínú àṣedànù agbára Ọlọ́run kì í bá tì ní ẹ̀sìn ìwàásù rẹ̀ ní ọjọ́ yìí níbi tí ọ̀rọ̀ yìí wọ̀ ọ́ lọ́kàn dé gbogbo àwọn àṣejẹ àti àwẹ̀dá tí adẹ́pàtẹ́ fi ń ṣàgbéjì ara ni Gbéminíyì rù dànù ọ̀rọ̀ náà tilẹ̀ dá yánpọnyánrin sílẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ tán adẹ́pàtẹ́ ni pé ó jọ pé kò ṣàánú òun ó ní ó fẹ́ sọ òun di òkú àgàn ṣùgbọ́n Gbéminíyì kò yéé tẹ̀ ẹ́ mọ́ létí pé òun ò fẹ́ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ gbàjẹ́ ìsinmi bíi ti ọmọ lókun ṣùgbọ́n létí adẹ́pàtẹ́ òkú ọ̀rọ̀ á ní bí òun bá tilẹ̀ bí láàárọ̀ tó ṣàìsí lálẹ́ kò léèwọ̀ ọmọ á kú ni yóò yè ni a ó ṣàdá ìyá ọmọ ní báríkà náà àfi ìgbà tí àlùfáà ìjọ wọn tó fi yé adépàtẹ pé ọlọ́run ní í ṣe ọmọ ló tó gbà láti jáwọ́ nínú àpọ̀n tí kò yọ àfi bí ìgbà tí ọlọ́run retí kí wọ́n fi ọ̀rọ̀ mọ òun lọ́kàn ni adépàtẹ kò mú oṣù náà jẹ èrè ló kọ́kọ́ pè é kódà ó rò pé ọ̀gìlìǹtì ló fẹ́ fa ibà sí òun lára ni nítorí pé a ti dìde nílẹ̀ láàárọ̀ a máa ró lójú ṣùgbọ́n nígbà tí ó di pé kí ọkàn máa rìn tó bá ti fi nǹkan sẹ́nu tí àrùn sì ń fi gbogbo ìgbà síntọ́ sí i lẹ́nu ó bẹ̀rẹ̀ sí í fura ṣùgbọ́n kò lè sọ ọ́ jáde fún baálé rẹ̀ nígbà tó retí àlejò rẹ̀ fún bíi oṣù méjì tí kò rí ni ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ dájú pé òun ti gbé èèyàn mì ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí funfun ló tú síta lọ́dọ̀ Gbéminíyì a kò lè bá adé pàtẹ́wì pé kò tètè jẹ́ kí ọkọ rẹ̀ mọ̀ àgbàlagbà kò sáà gbọdọ̀ mú eku tán kó di àmúrin. látìgbà tí ó ti dájú pé oyún adípàtẹ kì í ṣe ìju ní Gbéminíyì kò ti jẹ́ kí ó ṣe wàhálà mọ́ bó bá gbé igbá á yára gbà á lọ́wọ́ rẹ̀ bí ó bá gbé àwo Gbéminíyì á ti pariwo mọ́ pé wàhálà rẹ ti pọ̀ ju ó kódà oyún adípàtẹ kò tí ì ju oṣù mẹ́jọ lọ tí Gbéminíyì kò ti jẹ́ kó ṣe oúnjẹ iléèwé tó ń tà mọ́ fúnra rẹ̀ ló yọjú sí ọ̀gá iléèwé náà pé kí wọ́n yọ̀ǹda rẹ̀ kí ó fi bímọ tán ó sọ pé gẹ́gẹ́ bí alákọ̀ọ́ní tó jẹ́ ìfúnpá rẹ̀ kò gbọdọ̀ ga jù nítorí ọjọ́ ìkúnlẹ̀ lọ́jọ́ tí adépàtẹ yóò bímọ gbéminíyì kò sí nílé ibi iṣẹ́ ni wọ́n ti lọ ránṣẹ́ pé pé ìyàwó rẹ̀ ti kọjá lọ ilé ìgbẹ̀bí ní adé ọ̀yọ́ kò jọ eré kò jọ̀rìn ló bá dé ọsibítù kó sì tóó dé ọ̀hún ọlọ́run ti jáwé abíwẹ́rẹ́ fún adépàtẹ ọmọbìnrin làǹtìlanti bí ewé tí í bọ́ lára igi tí kìí ní igi lára ló bí ọmọ náà lẹ́yìn tí ó bí ọmọ tán ó rẹ̀ ẹ́ tẹnutẹnu kódà kò lè bu òkèlè méjì nínú oúnjẹ tí àwọn alábàágbé wọn bá sè wá tipátipá ló fi mu bí igẹ̀ méjì nínú tíì tí wọ́n pò fún un àwọn olùgbẹ̀bí ní kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ nítorí alákọ̀ọ́bí tó jẹ́ ẹ̀ẹ̀mẹwàá ni gbéminíyì ń ṣe ojú ọmọ náà wò nínú ìtẹ́ ọmọdé tí wọ́n gbé e sí. Si ní ọjọ́ ìsọmọlórúkọ gbéminíyì fi ilé pọn ọtí ó fi ọ̀nà rokà ó tún fi agbádá ńlá dìran ó pe ará ilé ó pe èrò ọ̀nà bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ rẹ̀ kò gbẹ́yìn níbi tí wọ́n fẹ́ràn rẹ̀ dé níbi iṣẹ́ àwọn ọ̀gá rẹ̀ náà fi ìjókòó yẹ ẹ sí wọ́n sọ ọmọ náà ní olúwafúnmiláyọ̀ àtinúkẹ́ olúwatóyìn àyọ̀ká ọmọ kan ṣoṣo bíi méjìlá ni fún mi bóyá nítorí pé ohun púpọ̀ ní lọ́wọ́ àwọn òbí rẹ̀ ni o tàbí pé àdúrà tí wọ́n ṣe lọ́tún lọ́sì lọ́jọ́ ìsọmọlórúkọ rẹ̀ ni ó mọ́ ọ lórí ẹnìkan ò mọ̀ ṣùgbọ́n dídé rẹ̀ sí ìdílé Gbéminíyì mú àyípadà rere lóríṣiríṣi bá wọn owó tí ìyá rẹ̀ ti kó jọ níbi ìkómọ rẹ̀ ni ó fi dá okòòwò aṣọ títà warawara sí ní aṣọ rẹ̀ ń tà níbi bọ́síkọ̀rọ̀ kó o wò ó ló ti bẹ̀rẹ̀ nígbà tí ọdún yóò fi yípo òun náà ti ń gba bọ́ńdù aṣọ tuntun tà ọdún kẹta tí ó bẹ̀rẹ̀ èyí ni òun náà gba ìṣọ̀sí gbági àtijọ́ orí fún mi rọ̀ mọ́wé gbáà kò ka ọ̀kan lẹ́ẹ̀mejì rí tí ó fi jáde ìwé mẹ́fà kàkà bẹ́ẹ̀ ó ka ìwé méjì lẹ́ẹ̀kan ni kò ka ìwé kẹta tí ó fi bọ́ sí ẹ̀kẹrin ní ọdún tí Fúnmi jáde ilé ìwé girama ẹ̀bùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó gbà ńṣe ni àtẹ̀wọ́n ró wà wà wà bí wọ́n ṣe ń pè Fúnmi Sàlámì fún ẹ̀bùn ọlọ́kan-ò-jọ̀kan ní ṣísẹ̀ntẹ̀lé òun ni ó gba ẹ̀bùn ajímárìndọ̀tí òun ni ó gba oyè omidan tó rẹwà jùlọ nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde òun ni ó sì gba ẹ̀bùn ẹni tó ṣe dáadáa jùlọ nínú èdè gẹ̀ẹ́sì ní ọdún náà èyí náà ló fà á tí Fúnmi fi pinnu láti kọ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa èdè gẹ̀ẹ́sì ní yunifásitì ibi ìdánwò àṣewọlé yìí ni ó sì ti pàdé Délé ọkọ àfẹ́sọ́nà rẹ̀ àkọ́kọ́ ẹ̀kẹrin nínú ọmọ mẹ́fà tí bàbá rẹ̀ bí ọ̀gá ilé-ìwé gíga kan ní Ìbàdàn ni bàbá rẹ̀ jẹ́ tẹ́lẹ̀ gbajúmọ̀ èèyàn ní í ṣe bẹ́ẹ̀ sì ni tolórí tẹlẹ́mù ni ó mọ rírì rẹ̀ ìdí nìyí táwọn aládùúgbò rẹ̀ fi rọ̀ ọ́ pé kí ó fi iṣẹ́ ìjọba sílẹ̀ kí ó wá ṣojú ìjọba ìbílẹ̀ wọn nílé ìgbìmọ̀ asòfin kò fẹ́ẹ̀ ní alátakò bí kò ṣe olórí kunkun ará èkó tí ó wálé wá dìbò tìpátìkùkù ni alátakò rẹ̀ sì fi rí ìbò tasẹ́rẹ́ ogunlọ́gọ̀ ni ó dìbò fún alàgbà akíntayọ̀ kí ó tóó di ọ̀nàrẹ́bù ṣé ẹni tí ó lawọ́ ní í ṣe kò sì jẹ́ fi ojú kéré ẹnikẹ́ni àkọ́bí rẹ̀ ti di dókítà ó sì ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ lọ́ọ̀yà ni ọmọ rẹ̀ kejì àtẹ̀lé rẹ̀ sì ń ṣe olùkọ́ ní ilé ìwé gíga kan ní mọ̀lété láti ìgbà kékeré délé ni iṣẹ́ ẹnjìníà ti wọ̀ ọ́ bí ó sì ti jáde ìwé mẹ́wàá rẹ̀ kò bẹ́sùbẹ́gbà tí ó ṣe yan iṣẹ́ náà láàyò nínú ìdánwò àti ìwọlé sí yunifásitì ilé tí délé ti wá àti bàbá rẹ̀ tí kò gba gbẹ̀rẹ́ kò fún un ní àǹfààní láti yan ọ̀rẹ́ bí ó ṣe wù ú kódà kò tó ẹni tí mú àlejò wọlé yàtọ̀ fún ọmọ ẹni tí àwọn òbí rẹ̀ mọ̀ dáadáa bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ kì í balẹ̀ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ bá ń bá ọmọbìnrin sọ̀rọ̀ lójú rẹ̀ á ní bí bàbá òun bá róhùn gbóró gbé òun nìyẹn àwọn ọ̀rẹ́ rẹ̀ á tilẹ̀ máa fi ṣe yẹ̀yẹ́ wọn á ní ọmọ bàbá wáì nígbà tí yóò sì fi jáde girama òun náà ti ń wá ọ̀nà tí yóò fi gba òmìnira nílé kí ó lè bọ́ lọ́wọ́ yẹ̀yẹ́ tí àwọn ọ̀rẹ́ rẹ̀ ń fi ṣe. ní ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ kejìdínlógún tí ó ṣe ni ó fi ọgbọ́n sọ fún bàbá rẹ̀ pé ó yẹ kí wọ́n mọ̀ pé òun ti tó ojú bọ́ ó ní kò sí ìdí tí òun kò fi lè gbé mọ́tò jáde tàbí kí òun lọ sí òde ìrọ̀lẹ́ lákòókò tó wù òun gẹ́gẹ́ bí ìṣe alákọ̀wé bàbá rẹ̀ kò kọ sí lẹ́nu ṣùgbọ́n ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìṣítí fún un lórí bí ó ṣe yẹ kí ó lo àkókò ọ̀dọ́ rẹ̀ lọ́nà tí kò ní yọ ọ́ lẹ́nu. inú Délé dùn fún òmìnira àìledíyelé tí ó níyè a sì máa ń sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé kò sí ohun tí wọ́n ṣe tí òun kò lè ṣe wàyé àìtú eyín ká là ń fọwọ́ bò ó. bí ó tilẹ̀ jẹ́ pé Délé kò ní àyà akẹ́bọ̀jẹ̀ tẹ́lẹ̀ ní ọjọ́ ìdánwò àṣewọlé sí yunifásítì ni àwọn ọ̀rẹ́ rẹ̀ kì í láyà láti bá ọmọbìnrin sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ àwàdà ni wọ́n fi délé ṣe tẹ́lẹ̀ pé kò ní àyà tó láti bá obìnrin sọ̀rọ̀ kí òun náà tó ṣe ọkàn akin ní abẹ́ igi tí wọ́n dúró sí kí ìdánwò tó bẹ̀rẹ̀ ni wọ́n ṣe àkíyèsí ọmọbìnrin tẹ́ẹ́rẹ́ pupa kan lọ́ọ̀kan àwọn ọ̀rẹ́ délé tàn án sí i wọ́n ní bí ó bá láyà kí ó lọ bá a a kì í ṣáà wà lódò ká máa jiyàn bí ọṣẹ hó tàbí kò hó bí délé ṣe ń fi agídí lọ ní ẹsẹ̀ rẹ̀ ń kọ́lẹ̀ kò tilẹ̀ mọ ibi tí yóò ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tó dé ọ̀dọ̀ rẹ̀ ọ̀fun rẹ̀ tilẹ̀ pọ̀ ọpẹ́lọpẹ́ ìbọ̀dí ọ̀rẹ́ rẹ̀ tí ó lọ ṣe ẹ̀kẹta nídìí ìmọ̀ràn òun ló ṣe onígbọ̀wọ́ délé fúnra rẹ̀ ló béèrè orúkọ obìnrin kí ìyẹn tó sọ pé fún mi ni òun ń jẹ́ jọ̀ọ́ sísí mi má bínú o ó dàbíi pé pàdé mi yìí ní interest but kò mọ bó ṣe máa la hàn èmi dẹ̀ ṣetán láti so yín pọ̀ láì ṣe kọ̀ǹdọ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ojú ń ti fún mi kò mọ ìgbà tí ó rẹ́rìn músẹ́ ó sì ń wo ilẹ̀ délé pàápàá ti ń gbọ̀n ìtìjú ti sọ ẹsẹ̀ rẹ̀ di òrí inú òrùn ó sì fẹ́rẹ̀ sọ pé kí ilẹ̀ la ẹnu gbé òun mì bọ̀dé kò yí ọ̀rọ̀ sọ sísí mi pàdí mi ṣe tiẹ̀ gan o ọ̀rọ̀ ẹni a ti ń sọ láti ẹ̀kan but bọ́bọ́ mi ò mọ bí ó ṣe máa come out tí o bá dẹ̀ ṣe tiẹ̀ mo àṣọ ẹ̀ pé o máa gbádùn ẹ̀wọ̀ sínágọ́gù mi nítorí bó ṣe wà yìí popsi ẹ̀ jẹ́ pé òun ni ò ní action èwo lè ṣe bébì mi ṣé o wà. fún mi kò mọ ohun tí o lè sọ délé náà kò lè sọ fún bọ̀dé pé kí o panu mọ́ wọn ní akáyín ṣé ó jọ̀gẹ̀dẹ̀ ó ní kí a rìn ń wá bí bọ̀dé kò bá sọ ọ́ ta ni yóò bá a sọ bóyá ìbẹ̀rù ni o tàbí ọ̀rọ̀ dídùn tí bọ̀dé ń sọ ni fún mi kò tilẹ̀ lè sọ ohun tí ó ṣàmọ́ ni pé ó fi orí dáhùn pé òun gbọ́ bọ̀dé kò tilẹ̀ béèrè lẹ́ẹ̀kejì ní tirẹ̀ a kì í sanwó tán kí a tún sọ pé a kò jẹun mọ́ ó yára mú ọwọ́ àwọn méjèèjì ó fi bo ara wọn ó ṣe bébì mi ìwọ náà gbà pé bọ̀bọ́ mi yìí ó yàtọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ mo ti yanjú part tèmi bọ̀dé fi wọ́n sílẹ̀ ó sì lọ bá dàpọ̀ àti àwọn ẹgbẹ́ wọn yòókù tí wọ́n dúró láti ìgbà tí bọ̀dé ti so wọ́n pọ̀ yìí ni ara délé kò ti balẹ̀ mọ́ èrò rẹ̀ kò ju ara wọn mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ń sọ kò so mọ́ ara wọn èyí náà ló sì ṣe àkóbá fún un nínú ìdánwò rẹ̀ orí rẹ̀ kò dúró sí ojú kan nínú yàrá ìkàwé tí ó ti ṣe ìdánwò Fúnmi ni ó ń fi ojú ṣọ́ káàkiri kò tilẹ̀ lo àkókò ìdánwò tán kí ó tó fi ìwé sílẹ̀ ó sáré bọ́ sóde láti máa ṣọ́ ìgbà tí Fúnmi yóò parí ìdánwò lẹ́yìn tí ìdánwò parí Bọ̀dé àti Dàpọ̀ pàrọwà fún Fúnmi pé kí ó jẹ́ kí àwọn ṣeré lọ Fúnmi gbọ́n rí pé irin àwọn kò lè papọ̀ gbági tuntun ni òun lọ òun sì gbọ́dọ̀ tètè dé ìsọ̀ kí oòrùn tó wọ̀ ṣùgbọ́n Bọ̀dé fi yé e pé kò sí ìgbà mélòó tí àwọn yóò fi ṣe fàájì tán àti pé àwọn ṣetán láti gbé e dé ìsọ̀ màmá rẹ̀ gan-an lẹ́yìn àrọwà díẹ̀ Fúnmi gbà láti bá wọn lọ ó wọlé sọ́kọ̀ ó di ibùdó ìgbafẹ́ kan ní Dùgbẹ̀ Bọ̀dé béèrè ohun tí Fúnmi yóò jẹ ṣùgbọ́n ó sọ pé inú òun kún Bọ̀dé kò sọ pé òun gbọ́ ó ra ẹsẹ̀ tòlótòló mẹ́rin sínú àwo Akara òyìnbó pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò tútù ó gbé e síwájú fún mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èyí tí ó gbé e síwájú dàpọ̀ délé àti òun pàápàá délé kí ọwọ́ bọ àpò ó sanwó bí ó tilẹ̀ jẹ́ pé ìpápánu náà wọ̀ fún mi lójú ìtìjú kò jẹ́ kí ó lè jẹ méjì nínú ìtàn tòlótòló ọ̀hún dàpọ̀ ti mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ó béèrè fún ọ̀rá ó sì bá fún mi kó èyí tí ó kù sínú rẹ̀ ó ní kí ó fi ṣe mòró múbọ̀ fáwọn àbúrò rẹ̀ nílé. lẹ́yìn tí wọ́n kúrò ní ibùdó ìgbafẹ́ yìí wọ́n darí ọkọ̀ sí bódìjà nílé àwọn délé lẹ́yìn tí fúnmi sì ti mọ ilé àwọn délé tán wọ́n gbé e dé gbági tuntun kí wọ́n tó túká ní ọjọ́ náà inú délé dùn fún ìrànlọ́wọ́ àti àdúrótì tí bọ̀dé àti dàpọ̀ ṣe fún yìí ó sì ra ọ̀pọ̀lọpọ̀ ọtí fún wọn lẹ́yìn tí wọ́n já fún mi sílẹ̀ tán wọ́n ní àwọn ń wọ ìgbé ayé ọ̀tún tí délé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí láti ìgbà yìí ni Fúnmi ti bẹ̀rẹ̀ sí wá délé lọ tí ọwọ́ rẹ̀ bá ti dilẹ̀ níwọ̀n ìgbà tí kì í bá màmá rẹ̀ lọ sí ìsọ̀ ní ojoojúmọ́ bí màmá rẹ̀ bá gba iwájú ilé lọ sí ọjà Fúnmi náà sì múra á gba ẹ̀yìnkùlé lọ sí Bódìjà nílé àwọn délé lẹ́yìn ìgbà tí ó ti tó bíi ẹ̀ẹ̀mẹfà tí Fúnmi ti wá délé lọ Bọ̀dé béèrè ohun tí ó ń ṣẹlẹ̀ ọmọ ó tiẹ̀ láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ fún wa láàrin wa àti fún mi báwo nìyẹn kò sí problem àbí kí lo expect dàpọ̀ dá sí i mo tiẹ̀ mọ̀ pé ọmọ yẹn máa dùn ná a kàn fẹ́ kó gist wa ni délé fèsì mi ò lè sọ bóyá ó dùn tàbí kò dùn bọ́dé pariwo ah ó mean pé ó jẹ ọmọ yẹn rí pẹ̀lẹ́ o bọ̀bọ̀ nice dàpọ̀ àti bọ̀dé bú sẹ́rìn ó hàn lójú délé pé àwàdà tí wọ́n fi ṣe é dùn ún ó sì ń wá àwíjàre kò ń ṣe bẹ́ẹ̀ o ọmọ ọmọ yẹn decent gan ni o àìmọye ìgbà ni mo máa ń gbìyànjú ṣùgbọ́n ó máa ń sọ pé àyọ̀ òun ń já èmi gan ò ti gbàgbọ́ nínú fífipá ṣeré òkè ó lè rí yẹn sọ ọ àló nice ọlọ́run ń gbọ́ bọ̀dé ni ó sọ bẹ́ẹ̀ ó tilẹ̀ fi ọwọ́ tọ́ ilẹ̀ ó sì fi sí ẹnu láti díbọ́n pé òótọ́ ọ̀rọ̀ ni òun ń sọ Dàpọ̀ fèsì Bọ̀dé jẹ́ ká pàwàdà tí o ó yẹ kí Abádélé sọ̀rọ̀ ṣé o mọ̀ pé kò mọ nǹkan kan Bọ̀dé ní òun ń gbọ́ kí Dàpọ̀ máa sọ̀rọ̀ rẹ̀ bọ̀ Dàpọ̀ yíjú sí Délé ṣé o rò pé obìnrin ló máa ń sọ fún ọkùnrin pé ó ti yá ni ìwà ló máa kì í láyà àná àti pé kí ló fún ẹ nídánilójú pé ọmọ yẹn gan ò tí ì dààmú pa Bọ̀dé sọ̀rọ̀ pẹ̀lú ìtara ó fẹ́ dààmú pa ni. Dàpọ̀ ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ bí o kò bá múra gírí kí o ṣe ohun ọkùnrin ń ṣe àfàìmọ̀ káwọn boys má gba ọmọ yẹn mọ́ ẹ lọ́wọ́ o ọ̀rọ̀ tí Dàpọ̀ sọ gbẹ̀yìn yìí wọ Délé lọ́kàn ó sì pinnu pé òun yóò gbìyànjú bí Fúnmi bá tún wá ní ọjọ́ tí Fúnmi wá Délé dá ọ̀rọ̀ yìí sílẹ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ Délé dìde ó tilẹ̀kùn ó sì jókòó lẹ́gbẹ̀ẹ́ Fúnmi ó gbé ọwọ́ lé Fúnmi léjìká ó fẹ́ máa tú bọ́tìnì kaba rẹ̀ Fúnmi fò dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a jẹ́ pé ibí yìí láò ti máa ṣẹnu ní déédéé síbí lórí àkàkọ́gbọ́n fún tòní ẹ má gbàgbé pé ìwé ọmọ ọlọ́pẹ́ òun náà ni à ń kà Àkàndé lórúkọ mi ire o.